وكل ضلالة في النار لين في عدوك فون الله تبارك وتعالى سياسي سيكات على فون محمد إن الله الله نقوم على النبي وقوم على علي وعلى الصحابة أجيب أن طبعا لوري لانير تبدي أجوع جند القيامة أتدوك فون الله سبحانه eléyìí tí ó tún fi àánú rẹ̀ bí kó wájọ sí ààyè al-Akh Kamaruddin ẹni tí gbogbo èèyàn mọ̀ sí fọ́níṣọ̀ lábẹ́ pé ọlọ́run ṣe kún oore wọn ọ̀fọ̀mọbìnrin táwọn lọ́rẹ̀ àbá gbogbo adúpẹ́ tí a wà níbi ìbáwọn yayọ̀ yẹn náà gẹ́gẹ́ bí ìjọmọ ìyá òní yìí ní ṣe ọjọ́ kẹrìndínlógún nínú oṣù Zulhijja ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ọmọ bíbí gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa wípé ẹ̀bùn ni ó jẹ́ èyí tọ́lọ́run máa fi ń fúnni tọ́lọ́run bá sì ṣe ẹ̀bùn yìí fún yàn ohun tó tọ́ tí ó tọ̀nà ni kí a dúpẹ́ lórí ẹ̀ ọpẹ́ tí a dá yẹn ẹ̀sìn ni nígbà ìjọsìn yẹn nìyí ábí anábì sí sọlá àlọsọlá lórí bóòlù àṣẹṣe ìjọsìn yẹn òjíṣẹ́ Ọlọ́run ti jẹ oyè wa bóòlù àṣẹṣe ìdúpẹ́ lórí ọmọ tá a bá bí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé kò lògùn láàmì rọhìn náà tún bí àfikọtẹ gbogbo ọmọ tí wọ́n bá ti bí wọ́n ti fi ọmọ yẹn dógò ìsìnkẹ òǹbí rẹ̀ pẹ̀lú ẹran súnà tí òǹdíjọ́ kan sọmọ yẹn wọ́n fi pé ẹran táwí ó sì bá hùwà ánìhò yọ ọmọ sàbí àìhí á pa ẹran yẹn nítorí ọmọ yẹn níjọ́ keje tí a bímọ bákan náà a bá ti fẹ́ràn nì àti dúpẹ́ nìyẹn tó bá jóbìnrin á pa ẹyọ̀kan tó bá jókùnrin á pa méjì wọ́n ṣe déédéé ara wọn lẹ́yìn náà ni ká fàárí ọmọ á sì fún ọmọ lórúkọ nígbà tí bàbá ọmọ ti jẹ́ kó dé tìgbọ̀ wa orúkọ tí ọmọ yọ máa jẹ́ orúkọ rẹ̀ ọ máa jẹ́ hasana alákùnrin àjọ wí nítorí pé hasanu là máa ń gbé àlà máa ń gbọ́ tẹ́lẹ̀ a máa jẹ́ kọ́yọ̀ alẹ́nu kí àṣẹ hasana náà tún wà hmm, hasana náà tún wà ah, kí ni ìtumọ̀ hasana òun ni ẹni tó dáa kìí ṣe hasana hasan lè para lè tèmi ọ̀rọ̀ hasan òun láti fẹ́ sọ̀rọ̀ lé lórí ju torí tó bí hasana hasuna náà ló bí bàbá ní hasuna yasunu hosuna ẹni tó bá jẹ́ èèyàn dáadáa á pè hasan ìwé kan tí ọmọ ọmọ òjíṣẹ́ ọlọ́run bá ń jẹ́ aleyhi salatu wa salam. òun ni Hasan nígbà tí àbúrò rẹ̀ ń jẹ́ Hussein Hasan àti Hussein tó ṣe pé mọ́ra kan bẹ láàrin àwọn méjèèjì ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tí ìyá ní wẹ́wẹ́ haid ìyẹn Fatima radiyallahu anha ọmọ òun sí ọlọ́run wẹ́wẹ́ haid báyìí Hussein kí n sùn míì tó fi lóyún Hussein. àwọn ọ̀fẹ́mí máa ń tẹ́bí ìbejì ní Hassan àti Hussein ìkíní kìí orúkọ àwọn méjèèjì nìna ẹni tó dá náà ni wọn ẹni dáadáa òun ni Hassan Hussein gan wọn lè mú yẹn náà wá ó wá ní tasgir ṣùgbọ́n kò túmọ̀ ọ̀pá sọ̀gárọ̀ rẹ̀ nítorí pé lọ́dọ̀ àwọn lágbáwá wọn a máa wé kẹ́lìmọ̀ fàáìl tí wọn ò sì gbèrò tasgir ó lè jẹ́ tàbùbàn ó tún lè jẹ́ tààzim ìbàbàrà nígbà míì àbí tìfẹ́ ọ̀sùn nìyẹn náà ẹni tó dáa lòun náà ẹni dáadáa ni àbáwá ní hasanu ẹnìkan mẹ́tí wọ́n ń pè ní hasanu ìyẹn jẹ́ akọrin òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ó lo sixty years qabla al-islam ó tún wá lo sixty years bàdàlì islam wọ́n jẹ́ one hundred twenty years tó lò láyé ọgọ́ta ọdún nítorí kọ́lọ́n gbà nẹ́bí dìde ló jíṣẹ́ ọgọ́ta ọdún after gbà tí ọlọ́run gbà nẹ́bí dìde ló jíṣẹ́ wọ́n ń pẹ́ nìyẹn ní hassanu bin sabit hassanu bin sabit òun jẹ́ akọrin ewì fànẹ́bí sallallahu alaihi wasallam orin ewì tí ò ní jùjú tí ò ní lónú táwọn kan bá ti fẹ́ máa bó ń tẹ ọlọ́run torí pé tí èèyàn bá bú àfa nígbà àfa súnà tó gbódòdó dání ànábì ní bú sallallahu alaihi wasallam nítorí pé àmẹni tí ń jẹ ànábì àmẹni tí ń jẹ Allah ju àfa lọ ṣé pé ọ̀kan gbọ́dọ̀ lajúlẹ̀ kí wọ́n yẹ máa tí àwọn àfa súnà náà kò sì gbọ́dọ̀ síbi wọ́n ti tẹ́ wọn orí kẹrẹkẹrẹ ló fi jẹ́ ọkùnrin kan dẹ́kun bẹ̀yẹn wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n because àmọ́ Islam nípasẹ̀ àwọn kìí nípasẹ̀ àwọn sàbí àwọn sàbí yẹn sì kí ó lọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí mẹ́sì wà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá ti wá di fẹ́nìkẹ́ ń ta sí ọmọ lẹ́yìn ànẹ́bí ti ṣe sàbí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ lọ́kadà lọ́dọ̀ ànẹ́bí ọba tó dà ànẹ́bí bo nítú lọ ní lọ sọ́dọ̀ Allah òun láàfin ní gbàgbẹ̀rẹ́ fẹ́ni tó bá sọ pé òun fẹ́ rọ́dì aláhù àìhùn tàbí àtọkùnrin wọn àtọkùnrin wọn. Abára sọ pé Hassanu, ó jẹ́ sí ìgọ̀tún Mìnsí Àrẹ́l Mùbàlágọ̀. Gbólóhùn kan nú àfi pé ìmọ́rọ̀dó góńgó. Ọba ní Hassan, ẹni dáadáa. Ọba ti di Hassanu, yàní, kówà kẹ̀síru Alhussein, dídáadẹ́ tó ti pọ̀ jù wọ́n fi ẹ̀kọ́ mọ́ wa táwà pàtàkì ní àtànẹ́tù yìí mẹ̀tàmọ́ná à ń rẹ kàn kọjá sí tíjọba sí dáadáa sí dáadáa tẹ̀sùn pọ̀ ju akíndé rẹ lọ ọlọ́run kó gbà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ fọmọ wa àtànẹ́ yọ wá nípìnlẹ̀ àdáni àbí rahmatullah nígbà bí iṣẹ́ àwọn kan tí wọ́n àbí ògùn régé ọlẹ àbí ọlẹ àwọn ẹlòmíì máa ń sìn gbọ́ wípé wọ́n máa ní ọ̀rọ̀ ànẹ́bí ilẹ̀ ń kù ẹni tó gba ọ̀rọ̀ àti dákọ fún ọlẹ áfíríkà fún ọ̀nà ẹni tó dá ẹni tó gba ọ̀rọ̀ yẹn wá tí èsì tàbí là ń sọ nípa rẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ tó bá jẹ́ sàbí gbogbo àwọn sàbí yẹn yẹn àfàhábà ti kúlò hàn gbogbo àwọn sàbí yẹn yẹn ni dọ́gba ni wọ́n ọ̀sí ẹni tó lábùjẹkùn lára ní gbogbo àwọn sàhábà ẹ̀rí lóbi akọ́lọ́wọ́n bá sọ̀hánẹ́ bá ti ń sọ àjùlọ láti ń bẹ fún àwọn sàájú ó ní àlè ṣàfiwé ẹni tó náwó tó ti jihad ọdún alifati àlè fiwé ẹni tó ṣe pé òun náà náwó ó ṣe jihad ọdún alifati ìgbà bá rí àwọn tó wá fẹ́ máa ṣàlàyé ẹlẹ́kọ̀ọ́ ẹ̀rọ ni wọ́n kú lẹ́n wàhádà ṣáájú kí mọ́kà tó dìlẹ̀ islam àtẹni tó náà náwó tó nára lẹ́yìn ìgbà tí mọ́kà dìlẹ̀ islam gbogbo wọn pátá lọ́lọ́run sábà ní àlùjẹ́jẹ̀ fún kíkẹ́ ikú kò sí kan nù sàádà nẹ́bí aláàlọ́sílá lọ́wọ́ náà gbogbo ni wọ́n wà lùjẹ́nà tó ní kọ́kẹ́ tó bá ní àdìsí lẹ kìí ṣe kọ́ra nẹ́bí wọn lọ́lẹ̀ kí dẹ̀ ṣe sàábí tó bá àdìsí wa ni wọ́n ń ta sí ṣùgbọ́n tí ó lọ́dọ̀ sàábí yẹn ló ní ìwádìí kan nípa rẹ̀ ọwọ́ ṣe kàlùbánà alẹ́ rahmatullah gbólóhùn àsánà yìí wọ́n ti gbọ́ ṣùgbọ́n wọn ò tí ì rí bí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wọ́n wá sí iṣẹ́ tí wọ́n máa ń sì ṣe hadith ọ̀dàkà lọ́gbọ́n sí ìlọ́dà tàbí wọ́n wọ́n ti gbọ́ bó ló ṣe wá kí ló dé kí ló fà tó ní wọ́n sì wádìí gbogbo ẹ̀ bí wọ́n ṣe rí ikú ọ̀yẹ́ ń bí ìgbàni ẹni kò tí wàhálà ààfin kìíní yìí sóòtù mọ́lẹ̀ wọ́n á padà sọ ọmọ wọn ní hasanẹ kálẹ̀ ní tí wàá ń jẹ́ hasanẹ yẹn ìyá arúgbó kan bí ọwọ́ abà nẹ́bí sọ̀lá àlẹ́ sọ́lá ìyá wa ìsáré àníbi dẹ̀ wà lọ́dọ̀ mi jọ òjíṣẹ́ ọlọ́run wa sọ fún ìyá arúgbó ni ìtàníẹ́ أنا أنا جسامة المزنية أنا جسامة المزنية جسامة لو كرارة jíjẹ ọlọ́run ní kọ́wọ́ lọ́wọ́ à ń lọ òpèrà rẹ̀ yìí ká mọ̀ bó o òpèrà rẹ̀ ní mo tó òpèrà rẹ̀ yìí bẹ́lẹ̀ àǹtí hasanatu alimuzaniya ẹni rí tó dájú àwọn akẹgbẹ́ rẹ̀ ní ọ́ tó dájú akẹgbẹ́ rẹ̀ lọ ìníwọ́ tó tó wá wá nù dílé alimuzani ìgbẹ́kọ̀ yẹn ti jáde nìyẹn àwọn aṣẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo àwàlù wọn wọn ni ẹ má jẹ́ àgbàgbé arúgbó yìí nínú àwọn tó máa ń wádìí Khadija wà ní olólùfẹ́ Khadija ní Khadija wà níbi sọlá àlẹ́ sọlá òjíṣẹ́ ọlọ́run sọlá àtàlá nẹ̀jọ́ yọ ayé pé ìwọ téèyàn fi fìfẹ́ ní èèyàn tó ti lọ téèyàn fi hàn òun ni téèyàn nífẹ̀ẹ́ ní fọ́jọ́ olólùfẹ́ rẹ̀ nígbà tó lọ. níbi wàá ṣe dáadáa sí yàyí ẹni tí ń jẹ́ Hasana òun ni ọ̀rẹ́ Khadija tí máa ń ṣàbẹ̀wò Khadija kí Khadija tó jáde láyé jama ìṣesí tiwa mo ní pé tá a bá ti mú orúkọ wa á fẹsẹ̀ wá kọfà lórí ẹ̀kí káfíẹ̀ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ díẹ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú ìkọ̀ yẹn tó sì papọ̀ mọ́rọ̀ ẹ̀sìn wa gbólóhùn alhassan èyí tá a lè pè ní asúkàtú alimusabahatu bismil fa'il lè hasuna nígbà ní hasuna yahsunu husnan hasanu gbólóhùn hasanu yẹn ó ní ohun tá a máa fi ròyìn ìgbà yorùbá mi alákọ̀ọ́lẹ̀ wọ́n á máa fi ròyìn ọ̀rọ̀ alẹ́kọ́ọ̀lù hasan gbólóhùn tó dáa bí àdìkẹ̀rù ìrètí ọlọ́run. بلا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله gbogbo gbólóhùn tó dáa inú gbólóhùn tó dáa òun ni irun pípé òun ni tìláwà tó dáa inú gbólóhùn tó dáa òun ni àdáwà sí ilọ̀lọ́ azza wa jalla ó jẹ́ pé gbogbo ohun tí èkọ̀ yìí ń túmọ̀ àwọn nǹkan tó dùn gbọ́ tó dùn rí ni ó sì táàsì máa wábò láti mọ̀ wọ́n tún máa ròyìn alhassan wọ́n máa fi ròyìn alkudwa alkudwa tulhassana al'aswa tulhassana قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة قلت وعفين لا رجي سلام أو قصة تبا أو قصة تبا لا أنا يقول وجه أشياء بابا وما أتي يوم أجا أو قصة تبا nítorí pé ihun tá a lè fi kọ́ni lẹ́kọ̀ọ́ ju kí wọ́n dá yẹn jókòó máa kọ́ yẹn nímọ̀ lọ ẹ̀kọ́sọ̀ àdì. òun ló fà alhassan al-basri rahimahullahu ta'ala ó ní àìsí nẹ́sà bí fẹ́ìlì kàlábì kọ́ọ̀lì ṣe wá sí fáwọn èèyàn pẹ̀lú ìṣe rẹ̀ kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run má ṣe wá láàfà ọ̀rọ̀ mi ni ẹ wò ẹ wò wà mí kò sí ohun tó lè jẹ́ káwọn èèyàn gbọ́ ohun tí èèyàn ń wí tí wọ́n wo béèyàn ṣe ń ṣe ìgbé láti rí tẹ́ ṣe ń ṣe yìí àárí pé ohun tó ga jù nìyẹn làwálẹ̀ fi ń ṣe ibi tí èèyàn ti kẹ́kọ̀ọ́ jù nìyẹn so nípa bẹ́ẹ̀ àwa náà gbọ́dọ̀ jẹ́ kúdú àhásánà torí pé kàmá àyà kúbónú lè mọ́rọ́ bí ìkúbónú lè mọ́rọ́ bá ṣe ni wọ́n ń rè wọ́n ní ọmọ ibà tẹ̀lé ìyá rẹ̀ fún sí sọ́dá ọ̀lẹ́dẹ̀ kábúsá láàyà kòròjò ìlà ìkìdá ẹni ọba dá ó gbé dáadáa bóde èyí tí ọ̀dà náà tó gbé jáde láìdá àwọn kan ní ìyàwó òun ò sùn ọ nítorí ọmọ lòun fífẹ́ tó bá bímọ tó bá bí gígbé wọ́n ní ìyá ẹ̀ náà lọ sì máa jọ torí bẹ́ẹ̀ agbọ́dọ̀ jẹ́ kúdùwà tó ń hasana nínú kẹ́ wọ́n máa ń fi alhassanu ròyìn máa máa fi ròyìn al-mau'iza ọba dẹ́dà ni ó di ọ̀yìn ila sabili rabbika bil-hikmati wal-mau'izati al-hasana wal-mau'izati al-hasana ìlọ síbi ojú ọ̀nà ẹlẹ́dà rẹ̀ kíkà yẹn sí lọ́wọ́ pẹ̀lú ọgbọ́n wal èèyàn ẹ̀bẹ̀rù ọlọ́run o ní ẹ̀bá yakọ̀ ọlọ́run ìyà ní mẹ́mẹ́ o ìnẹ́sì ni o àtò ní àárín ìyà tí ọlọ́run lérí rẹ̀ wọ́n àti tó ní àtẹ̀rìbù nínú ìgbéni ló ń gbẹ ẹ máa tẹ̀lé ọlọ́run tẹ́bí tẹ̀lé tọ́lọ́run ìkẹ́ lọ́wọ́ abẹ́ o nínú kẹ́kẹ́ sí àlùjẹ́nà mẹ́mẹ́ rírí ọlọ́run tó mẹ́mẹ́ ìyọnu ọlọ́run tí bínú ọlọ́run ní tó ní kẹ́yìn yá àfáà àkọ́ní yìí ìgbà tó fẹ́ sọ̀rọ̀ lé òun ilé ẹja ni mọ́ ó tún di lọ́la ó ní ilẹ̀ làzọ́ nígbà tó di kéré ó ní ìgbà tó kù tó ìpàrà ló kù táwọn tó fẹ́ wí kí ló dé ìpàlẹ́ àlùjẹ́nì fáwọn yẹn kẹ́mi wọ́n fà mọ́ dé pé à àlùjẹ́nì máa dá máa yẹ kí ẹwọ́ náà bóòlù owó sì wà àlùjẹ́nì wáàsí tó dá òun ni wáàsí tó ní rísìkì pẹ̀lín nínú tí ò sí kókó mẹ́ ẹ bá adákàwé yẹn sórí rèé ní pẹ̀lẹ́ onínú jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní inna ar-rifqa la yakunu fi shay'in illa zana ẹlẹ́kùtù ní wọn kankan àkọ́kọ́ sọ̀bà dákẹ́ wà láàyè ń za omi ìṣáyé àníyàn ọkùnrin kankan illa shana àdúkọ́ kábùkù bá mo ló fà níjọ́ ní ọmọ dáwọn yẹ̀wú nílẹ̀ kò kíkú kọ́ máa jẹ́ ìlò òjíṣẹ́ ọlọ́run ah! ìyáwá ń ṣàgbọ́ ìyá ní ẹ́ ẹ́ kí lẹ́ ń wí fọ́kọ̀ mi wà ní ìkùnmọ̀ lànẹ́tù fà ìyá bá bẹ̀rẹ̀ sí kí èkì mọ́lẹ̀ ọkùn tí nílẹ̀ ń sọ pé kókú dáhùn fáwọn obìnrin mi fẹ́ kí èèyàn gbó ẹ pé ọba dágbére oye tíráfù fóbìnrin báyìí àlọ́ òkú yóò máa rò pé ọkọ rò ní lásìdẹ́ǹtì lọ́nà báyìí lọ wá ní kú ibi tẹ́ wa lọ yẹn ibi tẹ́ lọ ni ọwọ́ á fi bá bẹ̀rẹ̀ sí kìí mẹ́lẹ̀ mẹ́sẹ̀ mẹ́wàá ah! jíjẹ́ ọlọ́run ní ah, ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní wọ nǹkankan àfikọ́ kọ̀ṣọ̀ba káàdẹ̀ ní fàyọkọ́ nù nǹkankan àfikọ́ kálíbù bá ọ̀rọ̀ sírọ̀ tí ìyẹn gbogbo lòun bá sọ̀rọ̀ mo fẹ́ bẹ́gbẹ́ bàbá rẹ̀ sọ̀rọ̀ ó ní bó ṣe sọ kalẹ̀ ọ̀rọ̀ ìyẹn àjẹ̀gbà má dànù yìí ìdákùn tí wọ́n á gbọ́n tó wí ẹlòmíì kan máa lọ́jọ́ orí rẹpẹtẹ ilẹ̀ kẹjọ́ bìláìlì bí máa sùn dára kò ní ìjà tí máa káró eléyàn ń bẹ̀yàn rà fún òlè gbóhun tó fẹ́ wí. ìgbàtọ́lọ́run rẹ nàbílá ìmúsà àti harold àti raoul jabbar ẹ̀jẹ̀ ní ń pani tí ń ja ìtẹ̀mílẹ́tì gbọ́ ó sì tún ráyé lò tọ́pẹ́ fúrọ́ lálò. ìpínlẹ̀ mi ni ohun tó lò bí fọ́nrin yẹ̀sì lóló àwọn àkọọ́lẹ̀ mi ó lè jẹ ìrọ́pọ̀nù rẹ̀ ọlọ́pẹ́ gan ọlọ́lá ọlọ́pẹ́ gbogbo ẹ̀ lólò adọ́dọ̀ sọ náà ní fún ọkọ̀wùlà ẹ̀lẹ́hún ọ̀wùlá láyé náà ẹ bá dọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ kùtù ní ẹsẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́ kùtù ní ẹsẹ̀ ní ìyẹn máa ń lọ jájú mo sì pé bí ìyẹn ó ti ti wá àti ẹni tó fẹ́ ti dá bá sọ̀rọ̀ tó lówó ni tó lọ́rọ̀ wà nípò ni tó gbàlagbà padà sọmọ tó ní sáké bẹ́lẹ̀ jọ jẹ́ wọ́n àti tó dá nìyẹn yóò lágbẹ̀ kalẹ̀ dáadáa yóò sọ ṣe sí ẹkẹ nẹnu tí wọ́n tún máa ń ròyìn pẹ̀lú alhassan òun alkhuluq ìwà èyí tó ṣe pé nu púpọ̀ nínú mùsùlùmí sì ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìn kíkà nírùngbọ̀n láti ṣe gbájú ẹ̀ aláhi kí ni túnmọ̀ gbájú ẹ̀yẹn ni pé tí ọba ti bí ọkàn yóò ti bẹ̀rẹ̀ pé o tẹ́lẹ̀ ní gbọ́dọ̀ ní o tẹ́lẹ̀ ni farati bẹ́ẹ̀ sì ni o ṣe rí pé eléyìí nìyí ẹni tó fẹ́ farati yóò máa tarí ẹ̀ lulẹ̀ ni yóò tarí ẹ̀ lulẹ̀ ni àbí ibi tá a ti ń ni tó ṣe pé ọ̀pọ̀là kó tó gbowó sí nígbà tó sì gbowó sí lábẹ́ òṣìṣẹ́ oṣù lọ́kọ̀là alákùnfẹ́ náà wá gbé sẹ́fún yàn ní dáhìn wọn ọlọ́kọ̀là lágbá la ilaha illallah ìwà ó nu fífọ̀ nínú àwọn yẹn wọ́n fà ń gbà mọ́ kó káàkiri ìṣẹ̀lẹ̀ ọjọ́ mẹ́ta yìí mo wé sínú mọ̀ kó dímọ̀ yẹn pé apáṣẹ nínú àwọn èèyàn ń lérò pé ọ̀tọ̀ ni ìwà ọ̀tọ̀ lẹ̀sìn a lè yọ lọ́tọ̀ọ̀tọ̀ láà méjèèjì kọ̀ọ̀kan. ìjárí fọ́ wà nù kẹta ó ká tó fọmọ fọ́kà òjíṣẹ́ lọ́nà sọ̀lá àlọ́ sọ̀lá pé ìjẹ́ jẹ́ àtúmọ̀ntàrú bọ́ọ̀nà dínà hùwà kọ́lùkọ̀ hù fọ́sà wùjú ẹ̀là tẹkùn fìtínà wọ́n fọ́sà dùn àríf bá ti wá bá yín fóun fún ọmọ yín ẹni tẹ yọnu sẹ́sì ìdákọ̀ ẹ̀sìn lásán ó fi hàn yí pé lágọ̀ ìwò òbí ọmọ ti pọ̀ ń sì lóde o ọlọ́ọ̀hìn wọ́n sì ń pa àwọn obìnrin yìí lẹ̀ òun ní kí lórúkọ rẹ̀ ọ̀kan ọmọ mi Ahmed sọ fún mi lọ́yá bí àná ní sọ ọlọ́kan náà àwọn olùkọ́ àwọn sọ yìí pé wọ́n báyìí fún kíláàsì máa ń sẹlẹ̀bẹ̀tì wàlímọ́tò nìkà à ń sẹlẹ̀bẹ̀tì eh, tọ̀láàkù náà àbá tètè fúra ṣe láwọn èèyàn tí wọ́n fira wọ́n lẹ́pàá tó báyìí ṣùgbọ́n tí ìyàwó nìkan là máa ń kéde ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ ìyàwó yẹn nìyí méjèèjì tí aṣọ párí nù nìka àti rọ́hmà àti mọ̀wádà tí mọ̀wádà bá kò àìní rọ́hmà ẹlòmí ni ìsọmí sọ pé obìnrin kẹjú mọ̀ nípa yóò fọlù fìrí ni. wọ́n gbọ́ ah, àrùn wo ló wà lára rẹ̀ lórí kó bímọ kí ilẹ̀ já sí pé náà àwọn ọ̀gá rẹ̀ burúkú ìlú yọ kẹ́kẹ́lẹ̀ o ẹ̀kọ́ kẹ́ lọ fíìmù gbọ́dọ̀ ṣe gbájú ẹ̀ àwọn òǹbí ọmọ tó gbà mọ́ ṣọlá èèyàn ah! ló sì kókó fẹ́ fòyì eh, ṣùgbọ́n gbọ́rí mo mọ̀ pé àwọn èèyàn tó súnmọ́ àwọn eléyìí kìlọ̀ fẹ́ yá ọ̀dà mo ti fà fún àfà olórí rẹ̀ bàbá àfà bù ìjúbá ẹ̀wà ni ẹjá fẹ̀sìyànjú rẹ̀ ẹ̀sìn láfi bẹ̀rẹ̀ ẹjá wọ́n là fẹ̀sìyànjú rẹ̀ àfàkọ́ta sí ẹjá kí wọ́n gbọ́ àfàkọ́ lè máa dẹ́kọ̀rọ̀ mi àfà ẹ̀ ló dìjà sọ̀rọ̀ tó fi fàyàwó fún ọ ẹ̀sìn àti wájọ pàtàkì àti wá tẹ̀sìn ọjọ́ wa ni ní ẹ̀ bá lẹ́sìn tí ò bá níwà asán ni ò ẹ má gbàgbé àlùmọ́fìlẹ̀ káàkiri sọ láàfà wọn pé yóò díjọ́ pé dàlùkìdámà ẹni tó ń lu sí rẹ̀ nígbà ń jó lójú rẹ̀ láì òun ni ó sì lè jí yẹn rẹ̀ nígbà ìwọ̀n wọn báyìí ni tó bá dé ń jọ̀gbìn àlùkìyàmọ́ oògùn ruwa pérépéré kó tó tún fi nẹ́fìlà kún ọkàwẹ̀ wá ọkàwẹ̀ rọmọdán tún fi nẹ́fìlà kún kódà ó kó zaka wà nítorí ikú lówó ọyọ zaka lọ́dọọdún ó tún wá fi sádàkà kún ó tún kó hajj wá ó ṣe hajj ọ̀rẹ́ yẹn nígbà tó lọ sí nẹ́fìlà tó múra ṣùgbọ́n gbà tí ń bọ̀ bọ̀yá àti àdìsí ìtàmọ̀ háàdà ó ti gbó ilé inú wà lójì sí o ọ̀tọ́dà fún hàdà ọlẹ́kùn sí lámílẹ̀ wọ́n àkálà mọ́lá hàdà wọ́n jẹ́ owó ilé ìmọ́lẹ̀ wọ́n sáfà kàdámà hàdà ó sọkùn bá kílè fi jáde láyé wọ́n yóò tọ̀ hàdà min hasanati áfilé inú dada ẹni kẹ́kọ̀ọ́ tánù tán sọ̀rọ̀ ẹ̀mẹ́ ni hasanati hì áfilé inú dada rẹ̀ á tún fún kọ̀ òun nù dada gbogbo dada tó bá máa tán òun tó gbójúlé lọ́wọ́ fún lọ́rùbọ́ lọ́wọ́ àwọn tó tẹ̀ dáná lọ́sàn-án ọlọ́kọ̀ lẹ́yìn wọ́n bá máa kó nú àìdá wọn á di irú ayé tọrọ òfin náà wọ́n padà jù sínú náà ẹni kàtúbọ̀ tán rẹ̀ ọ̀dà jàmá kíkọ̀ lẹ́sìn ni ẹ̀ dámi lóhùn ọ lẹ́sìn ṣùgbọ́n kí ló dùn kí wá ní. méjèèjì jọ wà ní tó bá ti lẹ́sìn wà ní wà wọ́n lọ pé ìwà mi da òun làwọn kan máa ń tọ́jú wọn máa gbọ́ ah, ẹ̀yin tó ti kírun náà ẹ̀fẹ̀ ìwọ́ kírun kọ̀ọ̀kan mọ̀ ìsẹ̀yìn kí òun tó sọ nínú mi dájú ẹ̀yin tẹ́ ń pẹ́ ara yín ìkejì yìí kẹ́ tó ṣe kí alájọ́ fẹ́nì kejì rẹ̀ ń kọ́ ọyọ òṣèré ìtìtì dáadáa fẹ́nì kejì rẹ̀ àwọn ẹlòmíín náà tí wọ́n sì sọ fún wa máa jẹ mára wọn ṣùgbọ́n kò tó sáwà àtẹ̀wọ̀n nínú kẹta máa ń ròyìn pẹ̀lú ẹ̀sán lédè ìpàtà àsọmọ wa òun ẹlọ́lọ́ ìwà òtítọ́ kálọ̀ ni ìwà dáadáa ni ìwà sùúrù kálọ̀ ni ìwà dáadáa ni ìwà alẹ́ ìfà àlẹ́ ìfà ni kéèyàn má ní wọ̀bìà wọ̀bìà wọ̀bìà kìí ṣe pé pé o jẹ oúnjẹ ikùn rẹ fẹ́ẹ́ bẹ́ẹ̀ kìí ṣe oúnjẹ àgbàlérò nìyẹn wọ̀bìà kò tọ́ òun lágbàlérò ó máa nẹ̀gà sí ohun tí ọ̀tọ̀ ìyẹn ni ìfà ìkájú kúrò nínú wa wọ̀bìà ìmójúkò ìláàánú àwọn ìwà rere nìyẹn. Ọlá Adébísọ̀lá Alẹ́ Ọ̀sẹ̀lẹ́fù ó ní sí dáadáa pẹ̀lá ìta hasana táwọn yẹn náà nìyà wọ̀hólìkìn nẹ́sà wọ̀hólìkìn hasan jíra ọlọ́run ròyìn alhólìkù bí hasan ọwọ́ àwùwà sáwọn èèyàn pẹ̀lú wà rere wà dáadáa bákan náà nínú kẹta máa ń ròyìn pẹ̀lú dáadáa wọ́n á máa ròyìn súnnà tí wọ́n sọ pé asúnnà tó lè hasana ẹ̀rí kọ́ wà nù hadithu tó ti sọ́lọ́ nsọ́lá alẹ́ sọ́lá ṣe man sanna fi islam sunnatan hasanatan ọ̀làhu àtìrọ̀há wà àjùrù man amila biha. ẹni ọba rìn ìlànà kan tó jẹ́ ìlànà dáadáa sí ìlànà dáadáa ń bẹ ìtumọ̀ rẹ̀ ní ìlànà súnà yẹn ti kú láwùjọ. wọ́lọ́wájì ọ̀kọ́mọ̀mọ́ àwọn yẹn ti pàtó ẹ má jáde àgbé ìṣẹ̀lẹ̀ dáadọ́ sọ láàfàrà fi sọ̀rọ̀ yìí òun ní kí àwọn ẹnìkan dé ìjíṣẹ́ ọlọ́run bó ṣe rí wọn ní pé á ah, kálákálá àwọn ẹni wọn ò ní ìkẹ̀kẹ̀ náà ọ̀pọ̀rọ̀ wá ní ìgbẹ́kan òjíṣẹ́ ọlọ́run ní ọláàlẹ̀ ọ̀sọ́lá lásìkò tó rùn mú yanyanyan ah! ó rí bá sọ́sẹ̀ rí lọ́rùn wọn gbogbo múra wọn òjíṣẹ́ ọlọ́run sáà ti wá sí ìtọ́rẹ̀ àánú eré yìí tá a máa ń wí pé ìwọ̀n tó ní ìdí one million ni àwọn èèyàn sì dín five thousand fún àwọn èèyàn bẹ̀rù ọlọ́run o jimoh tẹ́lómi sì wá kọ́dọ̀ owó ti ń bẹ ní àpò rẹ̀ lóòlè ní two hundred thousand táwọn oníwà one thousand ni ìpínlẹ̀pọ̀ ẹlòmíì one hundred wa ẹlòmíì wà sọ́wá àti one thousand bẹ́ẹ̀ tẹ̀sí máa di sẹ́fún tí wọ́n bá wọn kàrọ̀ tí wọ́n padà gba owó fẹ́ ni wọ́n ló ní ìdí one million fún ìtọ́jú ara rẹ̀ wọ́n padà já sí four thousand wọ́n dá àti six thousand bẹ́ẹ̀ bá sì wo jàmáà ẹ̀tọ́ wá ẹ̀rí tí wọ́n pàṣẹ ọkọ̀ ọ̀kadà tuntun wọ́n pín tẹ̀rẹ́ pẹ́pẹ́ ọ̀ ẹ́ torí mọ́tà sílẹ̀ sí àtúnṣe mọ́tà irú ìtọ́jọ́ mi níṣẹ́ gbàyà ó yẹ kó gbà tó ìtàn rẹ̀ kéèyàn ti ọ̀rọ̀ wá jókòó kí ẹ̀kọ́ bá tiẹ̀ tó pé àti máa dá ọ̀tọ̀ rẹ̀ náírà ìwà dúró owó tí ó jáde àbí tó tọ̀ rẹ̀ náírà ìwà dúró ohun tí ó jáde ìjíṣẹ́ ọlọ́run ṣe wá sí ìtọ́rẹ̀ àánú káwọn mùsùlùmí jọ ìṣọ̀lá àlẹ́ ọ̀ṣọ́lá lọ́gbẹ̀ wá fún ẹni sọ̀lá sọ̀lá gáyọ́ bá ń gbé fáwọn ẹni ìjọlọ́ wa ti sọ̀rọ̀ pé mọ̀ sọ́dínẹ̀fì islam sunnatan hasanata àwọn bíi tá lò sí o ẹni tó bá rìn nínú orin ìlànà kan ní islam ìlànà tó dá ìtumọ̀ rẹ̀ ní kí àwọn èèyàn ti pa ìlànà yẹn tì wọn ò lówó mọ́ ìwọ wá dìde láti ṣe àwọn èèyàn wá rí ọ àbíṣẹ́ ìpèlé kan ojú káwọn èèyàn mọ̀ lásìkò orúkọ olùsìnkò ń pákòkò fi sẹ́nu báyìí sunnatan hasanata àwọn wàhálà ọ̀rọ̀ ni wá ní àmà gbé kọ́ọ̀sì àti ìrẹsẹ̀ ìjì lásùpá ni sunna hasana táwọn yẹn fi rí wọn lè kọ́ọ̀sì rẹ̀ pé àti ìkọrẹ̀ àánú mọ́sáàsì tí wọ́n fẹ́ kọ́ àbọ̀sítù wọ́n nínú ẹ̀rẹ́ ní kìyàmù lẹ́yìn àtàwọn nẹ́fìlà nísìn káyìí látàn kò sí nẹ́fìlà lẹ́yìn rẹ̀ kò sí ibì kan ẹnìkẹ́ wá bẹ̀rẹ̀ sí sọ ẹnìkẹ́ sọ́ra àgbà Al-Allama Ibn Baz rahimahullahu ta'ala ó gbé pẹ̀lú wọn fún odidi 20 years ó lóun dẹ̀ sọ wọn wípé rákà méjìlá ń bẹnu hadithi Ummu Habiba yẹn Sheikh Ibn Baz ọ̀pọ̀ 20 years fa ẹgbẹ́ náà lè pè wọ́n ẹgbẹ́ súnà tẹ́ni ẹ̀sìn súnà àkànná bàbá yẹn fẹ́ẹ́ ti gbàgbé ẹ̀ láwùjọ ẹlòmíì kan ń ó sì fi kẹ̀kẹ́ ní dúdú tí máa ń gbé táìsì yẹn ló ta ajáde fún ó ti lọ́ǹtì ẹni ẹ̀rọ ọlọ́run láàkíní kò sáájú akẹ́kẹ́ lásìkò tí yẹn sì lè béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn irun kò sáájú à kò sí díkìrù kò sí kankan òun ti lọ́ǹtì ẹ̀ kò sún ní hasana máa tún máa kọ̀kan ní bídí àtò hasana kí wọ́n ń pè bídí àtò hasana ṣé mòlídìí kìí ṣe mọ̀lídì wọn ń pè bídàtò hasana ìwú tí wọ́n bá ti bídàtò hasana kí nǹkan ni ó ní ìpínlẹ̀ nínú ṣẹ̀ríà kò sì gbọ́dọ̀ tako ẹ̀rí kankan ó sì gbọ́dọ̀ já sí pé àǹfààní ta nídìí nínú súnà bídàtò hasana òun ni jámù ìlkọ́ àti ìfúláṣẹ rẹ̀ ló jẹ́ ayára ní sọ̀lá àlẹ́ sọ̀lá wọn kọ́ sójú kan ṣùgbọ́n gbà tó di àsìkò osman padà kó sójú kan ó di ohun tá à ń kà ń sìn bídàtù hasana bídàtù hasana nínú rẹ̀ òun náà ni irun tàràwí ìrun asámú aníbìsọ́lá àtàlá ti bẹ̀rẹ̀ ìtẹ́lẹ̀ ṣùgbọ́n rí pé àwọn yẹn fẹ́ sọ di tẹnumọ́ra wọn lọ́wọ́ ọwọ́ asọ́pẹ̀ ìjọba àjàsìkò ìṣèjọba Umar Khattab radiyallahu anhu àwọn ọdún mọ́sáájú wà lórí táwọn èèyàn ń pariwo léyìn tí wọ́n láàáyé ilẹ̀ kìríkà orílẹ̀ ìṣẹ́ wà kára àná àná alùkúrú ìtì àríwó wà ń sọ ẹlẹ́nu mọ́sáájú ewu nílé ìtẹ́ǹtì ilé mọ́mù kẹta wà nǹkan ilé mọ́mù fún kádẹ̀dà ó dijọ́ kejì bá nígbà tó yẹn ẹ̀mí mù dárí kó tó bá ṣe lè mọ́mù fún ọ ó lè tí ó wọ́n ń pè bídá àtò hassan ní ẹ̀ tí ní kílẹ̀ nù ṣẹ̀rí àtẹ́lẹ̀ ṣùgbọ́n ní oṣù láàṣálá ń pa sí kó fi má di dandan àti wá fọkàn balẹ̀ kí ó lè dọ̀rọ̀ èèyàn wọn kò ní sábà ti kò láyé dọ̀rọ̀ èèyàn lójú ayé ànẹ́bí kò lè jẹun lẹ́yìn rẹ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn tí padà wà sọ pé al lójú ayé àníbi sọlá àṣàlá nígbà tí wọ́n ẹ̀rẹ̀ tó kọ́ ń bọ́ lànà ìdíjọ kù sọ́yá ìdáṣẹ́ wá sí ìdàtò hasan à ń kọ́ fíkì à ń kọ́ hadith à ń kọ́ usul fiqh ìdàtò hasan ọjọ́ kan nù kíláàsì àfi kọ́ sí ìhàn kí ó ti bẹ̀ ìdàtò hasan musala hadith à ń kọ́ ìdàtò hasan eléyìí di díẹ̀ nù pípọ̀ mo mú wa nípa ọ̀rọ̀ àwọn tó ní í ṣe pẹ̀lú orúkọ ọmọ wa ẹ má jẹ́ àgbàgbé ìtumọ̀ orúkọ ọmọ wa wọ́n ní tàbá ní hasan ẹni rẹ̀ ní jẹ́bẹ̀ nígbà tí di hasanu ẹni rẹ̀ tuntun tayọ tayọ ẹlòmíì ìwé ìkànnì làwọn gbé fọmọ káwọn náà gbìyànjú ẹni rẹ̀ o orí dáadáa igbe o dáadáa yọ kan man jaa bil hasanati walahu ashru amsalha ẹni wọ́n bá ṣe dáadáa yọ kan mẹ́wàá arú rẹ̀ ni ó gbà nílọ̀pọ̀. Àwọn àfáàní sì wọ́n lè sọ̀rọ̀ sọ́dátọ̀ tó wájọ́ sọ́dátọ̀ ká ní ẹ̀ bá dá sí sàárà tó ṣe. Ten hundred gan ni ó gbà. Ẹlẹ́kùnjá ni ó ṣe dáadáa. Gbogbo òtúmọ̀ tí Hásánẹ́tù ń tú dáadáa ni. Bí iṣẹ́ olóore, bí ìtìlẹ̀ tọlọ́run, bí ìṣesí tó da, bí arísìkí, bí ìfọ̀kànbalẹ̀, gbogbo àwọn nǹkan tó dáa bí ìsí síyàn. Ìjà ni ọ̀jẹ̀ mi àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn dáadáa wa ilé ìtàn sí ọlọ́run kọ́ gbá lẹ́sìn fún wa ọlọ́run kún sí fún wa ní ikhlas olórí àwọn tí olórí náà ọmọ wa yìí àwa fún ilé kan tó ga àṣẹ lẹ́ni rí ọlọ́run bá ní ṣe lẹ́ni rí o ọlọ́run lọ mẹ́rù rẹ̀ ṣe lẹ́ni rí o ṣe lọ́mọ dáadáa fún àti bàbá rẹ̀ àti tó bá lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa níparí mo tún pé bàbá ọmọ àti gbogbo àwa tí àgbà wa lálejò ní àdúgbò wa ọlọ́run kún sí kó orí kálukú wa àti sheikh abdulwahid tí wọ́n ṣe takọ̀dé àti ṣéèkù wa tí wọ́n ṣe tìláwà tẹlifọ̀ àn àti bàbá àjẹ́ àtàwọn ará ìjókòó ní ọwọ́ ọ̀tún mi ọba pátálà ṣàgbà fún ọlọ́nkọ gbàdúrà wa ọlọ́nkọ sí kúrẹ́ wa ìtọ́lọ́n ti fún wa dáadáa ọlọ́mọdé sí fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk